mo sì wí pé a ó ra àánú gbà láàárọ̀ gbogbo ẹ̀yin tí ẹ wá láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí ẹ jẹ́ ká ṣí bíbélì wá sí ìwé Exodus chapter nineteen and uh, chapter fifteen verse nine nine to fourteen Exodus fifteen nine to fourteen. Exodus fifteen nine to fourteen. Ẹ̀ẹ́dẹ́ tó bá ti fẹ́ tàbí ohun rẹ sókè. Dẹ́n tó bá ti ní ọjọ́ Sunday ní ìfẹ́ káwọn èwe ìfẹ́ kẹ̀kẹ́ báyìí láti inú òjò wá. Bí Bíbélì bá máa jẹ́ kíkà, kó wá láti ọ̀dọ̀ àwọn àgbà nínú church nígbà ó bá di àárín ọ̀sẹ̀ àti sóòru àjọmọ̀ ọ̀hún mọ́ torí ẹ̀yin náà lè sọ wípé mo ti lu àkókò jù pé àkókò mi ti pọ̀ jù díẹ̀ lẹ fẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run tó díẹ̀ lẹ fẹ́ yẹn náà ni ẹ̀mí mú ràn mí lọ́wọ́ láti fi fún wa mo sì mọ̀ pé yóò ràn yín náà lọ́wọ́ láti gbà á gbogbo wa a ó dẹ̀jọ gbà á a ó lọ délé ẹni bá fẹ́ ni náà ni máa sọ òkú rẹ̀ so bí ó ṣe máa rí nìyẹn kí ẹnikẹ́ni má jẹ́ gbọ́n kankan kíkà láàárín ẹ̀yìn ìgbé àti ẹ̀yìn young ones tí o bá ti mọ̀ pé eyín rẹ̀ ò ká Yorùbá láti kà kò ìlú náà láti kà jẹ́ apàdé láàárín ọ̀sẹ̀ ẹni bá dẹ̀ fẹ́ ka bíbélì kó gbé ohùn rẹ̀ sókè tó o bá ti ní máikrófóònù lọ́wọ́ ẹni tó jókòó nine to fourteen. ọ̀tá wípé èmi ò lépa èmi ò bá wọn èmi ò pín ìkómú a ó tẹ́ ìfẹ́kúfẹ́ mi lọ́rùn lára wọn èmi ò fa idọ̀ èmi ò fa idọ̀ mi yọ ọwọ́ mi yóò pamọ́ mi ìwọ sì mú afẹ́fẹ́ rẹ fẹ́ òkun pè wọ́n mọ́lẹ̀ wọ́n rì bí òjé nínú omi ńlá ta ni ó dàbí ìwọ olúwa hmm. nínú àwọn alágbára ta ni ó dàbí ìwọ ológo ní mímọ́ hmm. ẹlẹ́rù níyìn tí í ṣe ohun ìyanu ìwọ nawọ́ ọ̀tún rẹ ilẹ̀ gbé wọn mì hmm. nínú àánú rẹ ni ìwọ fi ṣe ìwọ fi ṣe amọ̀nàwó ènìyàn náà tí ìwọ ti rọ̀ padà. ìwọ sì fi agbára rẹ tọ́ wọn lọ sí ibùjókòó mímọ́ rẹ àwọn ènìyàn gbọ́ wọ́n wárìrì ìkáàánú sì mú àwọn olùgbé Palestina. kí àwọn olùràpadà bẹ́ẹ̀ kí alẹ́ mú. kan. ẹ̀mí kú ikú síkú kan. nítorí ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tẹ̀yìn bá jẹ nínú rẹ̀ nígbà náà lójú yín yóò là ẹ̀yin ó sì dàbí ọlọ́run ẹ̀ ó mọ rere àti. tó o ní bó ṣe ń lọ́rùn gbà ẹ máa gbóhùn ẹ máa gbóhùn àṣìwèrè kíni ohun náà fọ̀ sí ọlọ́run rẹ dá inú agbára ní Jerusalem mm-hmm. kò ṣe pé ẹsìkáyà tàn yín láti fi ara yín fún ikú. Sẹkáyà tọ̀yìn láti fi ara yín fún ikú nípa ìyàn àti nípa òǹgbẹ òun wí pé olúwa ọlọ́run wa yóò gbà wá lọ́wọ́ ọba Síríà kò ṣe bẹ́ẹ̀ Sẹkáyà kan náà ni ó mú ibi gíga rẹ̀ wọn ni kúrò àti pẹpẹ rẹ̀ tí ó sì pàṣẹ fún Júdà àti Jerúsálẹ́mù pé kí ẹ̀yin kí ó máa sìn níwájú pẹpẹ kan kí ẹ̀yin kí ó máa sun tùràrí lórí rẹ̀ ẹ̀yin kò wá mọ ohun tí èmi àti àwọn bàbá mi ti ṣe tí gbogbo ènìyàn ilẹ̀ mìíràn àwọn òrìṣà àwọn orílẹ̀-èdè ìgbà òyìnbó. ó sọ fún ọba ní o. ilẹ̀ wọn ni a lè gba ilẹ̀ wọn lọ́wọ́ mi rárá ta ni nínú gbogbo àwọn òrìṣà orílẹ̀-èdè wọn ni tí àwọn bàbá mi parun tútú tí ó lè gba ènìyàn rẹ̀ lọ́wọ́ mi àti ọlọ́run yóò fi lè gbà yín lọ́wọ́ mi. máa kà á. ǹjẹ́ nítorí náà ẹ má ṣe jẹ́ kẹ́sìkáyà kó tàn yín jẹ bẹ́ẹ̀ ni kí ó má ṣe rọ̀ yín bí irú bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe gbà á gbọ́. the ètí sátani ìpínlẹ̀ ojoojúmọ́ ni olóńsọ̀rọ̀ nínú ọba zẹnakẹ́rù Ísírẹ́lì. Láti ṣe kí ni? Láti kẹ́kọ̀ọ́ olúwa ọlọ́run Ísírẹ́lì. Láti kẹ́kọ̀ọ́ olúwa. àwọn ènìyàn Jerusalem tó gbọ́ ẹgbọ́ àwọn ọmọ ọmọ Júdà. ọmọ alárẹ̀ láìsẹ́lì. àwọn ọmọ Israẹli. alárẹ̀ láìsẹ́lì. àwọn ọmọ Júdà. ustedes àti nítorí èyí ni ẹ̀sìkáyọ̀ ọba àti àìsáyà wòlíì ọba mósì gbàdúrà. ṣé ìwé àìsáyà bá ó wà níbẹ̀? ó yá wọ́n ti kígbe sí ọ̀run. kí ni wọ́n ṣe? wọ́n kígbe sí ọ̀run. ṣé wọ́n wá lè kígbe sọ́run báyìí? àgbọ̀dàmù ní bẹ́ẹ̀nu ṣọ́ọ̀ṣì lónìí kì í ṣèjọ tí wọ́n á nìkan. wọ́n ti dìgbà dírámà bí mo ṣe wọ̀ wọ́n á gbẹ̀rù níwò gbogbo bẹ́ẹ̀ ṣe látàárọ̀ òpá kí ìyá dírámà bọ́ bẹ́ẹ̀ kó wá máa kéwì dírámà tí wọ́n ti ṣe lónìí àmọ́ kèlè rẹ̀ lọ́fẹ́ ìgbàdé sánmọ̀ ẹjẹ́ àwọn tí ó máa tò èmi ó máa tò fún ọ torí sẹ́tì mo gbà ní tó o bá fẹ́ gbọ́ ọ̀dọ̀wọ́ rẹ tó o bá fẹ́ gbọ́ tó o bá tún ti délé ní ìṣòro tó sí rédíò ọmọ tó wà sùn ó sì ní onídẹ̀ẹ́. ti déwù tí ṣọ́ọ̀ṣì mú lọ rẹ́rẹ́rẹ́ ó sì ń báwọn èèyàn ṣe rọ́ lọ ọbẹ̀ láti jọ dé jọ ó mọ gbọ́ wàásù àwọn babaláwo tó ń tẹ́ pé àwọn oníràn sí ọlọ́run gbogbo ẹ̀ ló ń gbọ́ ṣùgbọ́n tèmi ń sọ yìí èmi ò mú nǹkan míì mọ́ ọkọ mi Babátúndé Joshua kò mú ọmú nǹkan míì mọ́ àmú nǹkan míì mọ́ tó bá wù ọ́ kó o gba òtítọ́ yìí nímọ̀ràn ọ̀rọ̀ gidi wọ́n sì bá mi sọ pé torí àlàáfíà mi torí àlàáfíà mi iná láti béèrè ta wíná àti ìtí mo sọ bí mo dúró sí ti gbájú microphone lẹ̀ kéde wákàtí kan kí ní ká ìdílé ẹ sọ bóyá láti lẹ́yìn ní méjì tí wọ́n sọ mi ni àánú rẹ ló ń ṣe mí o tí mo fi mú ẹ̀mí mi dání ọwọ́ rẹ láyé rẹ kù sí ó dá kó o dìde.